Ẹgbẹ́ ẹ̀jẹ̀ kí ni wà kí èèyàn ń kúlẹ̀ gẹ́gẹ́ ẹ̀jẹ̀? Ẹ̀dá kò. Ẹgbẹ́ oríṣiríṣi ìgbàlúwà àwọn ọmọ ẹ̀dá. Oríṣiríṣi orí kòkòrò àwọn ọmọ ẹ̀dá. Kí ni ìwọlé wa ọlọ́run kó wà wá ní àgbọ́yé ọ̀rọ̀ ìwà lẹ́bẹ̀rẹ̀ pé yóò lè yán lè tí ó kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni àwọn ìwà tọ́lọ́run bá fúnra ara rẹ̀ ti sọ fún wa nínú alùkùránì pé irú rẹ̀ òun ò fẹ́ ìwọ ní kámọ́kù Muhammad sallallahu alaihi wasallam sọ fún ríhurú wà bẹ́ẹ̀rù ẹ̀ṣẹ̀ ló já sí mọ̀rùkútí àwọn àwọ̀ yẹn kò wá sí ẹyọ kan nínú rẹ̀ ni ìwà ìgbéraga nínú rẹ̀ ni ìwà ìjọra ẹni lójú mọ̀rùkútí ránàbí ni láyá dúkùrù lè jánàtà mọ̀nkánà sí kọ̀lbí ìmìkọ́lbí dábọ̀ nínú ẹ̀kùsù ọ̀kàmọ̀kọ́lù kò ní wọ àlìjẹ́nà ẹnikẹ́ni tí ó bá ń bẹ nínú igbá àyà rẹ̀ ní nǹkan tó kéré gẹ́gẹ́ bí ọmọ kàngún nínú ìgbéraga kò ní wà àlìjẹ́nà ìwà ìgbéraga ìjọra ẹni lójú ìgbéraga yàtọ̀ sí ìjọra ẹni lójú ìgbéraga èèyàn ò rí lára ẹni lójú ṣùgbọ́n jẹrẹ ẹni lójú inú ló wà bó lè jókòó bá ìtẹ́tù kì bọ̀ tó ṣe ń wo ìyẹn ó kàn fojú rẹ̀ náà yín gẹ́gí làwọn ilé ẹ̀ ní rí inú ọkùnrin ló wà sóbíé yóò kàn mọ gbogbo yóò kàn mọ pé kí lè lè kí lè lè ẹ̀ṣẹ̀ gbogbogbò wa nínú ẹni tí kò máa rán àwọn àgbàlagbà lé tí ó bọ̀wọ̀ fún wọn bẹ́ẹ̀ náà ni àgbà náà ọmọdé tí ó bọ̀wọ̀ fágbà bẹ́ẹ̀ náà ni àwọn àgbà tí ó sàánú ọmọ èké náà pè ìṣara wa mùsùlùmí kí wọ́n ni wọ́n ń pè ní bíbọ̀wọ̀ fágbàlagbà ó ní ìtumọ̀ àwọn kan wà Yorùbá tí wọ́n pè ní bọ̀wọ̀ fágbà tí ò ṣe ọ̀wọ̀ lọ́dọ̀ tiwa irú rẹ̀ ní kárí bàbá kan kó máa bọ̀ ká dọ̀bálẹ̀ ká nà gbàlàjà ẹ̀ka àárọ̀ kò sí lára ibi tí ọ̀wọ̀ wà ní pé a kì ó ràn wá níṣẹ́ ajẹ láìkù àpọ́lọ̀ ọmọ mi yóò kù a sì tún lọ gan kù a pé ó jẹ wọn ní ihò akọ nǹkan fún pé má ṣe báyìí wọn tí èdè ìṣe nǹkan tó ta kòtọ́ lọ ó filẹ̀ fún àpẹẹrẹ bóyá ó ní gbólóhùn asọ̀ tàbóhùn àtẹnìkan ṣe fanfà afájẹ́ pé dákẹ́ máa lọlé ó sì dákẹ́ lọlé torí tó bọ̀wọ̀ fún wa ẹlẹ́mọ̀ ní bàbá ẹ̀lẹ́ sọ fún mi dákẹ́ o torí bẹ́yìn náà lè dákẹ́ dúró ọ̀rọ̀ láyìn hmm, hmm, tó bá tẹ̀ ní ìkan sọ wà kọ́ dákẹ́ bàbá ẹ̀dá ṣé mo lè ṣàlàyé fún yín nǹkan tó ṣẹlẹ̀ bóyá ìyá lè bá a dá òun ò fẹ́ gbẹ́jọ́ kankan lọ́dọ̀ rẹ̀ fáwọn ọlọ́rí òun tó wí bẹ́ẹ̀ sí alábòsí ní ẹ̀yìn bàbá yìí ẹ̀rọ jẹ́ òkòwò oko àgbáyẹyẹ abálájọ tó yẹn létí fi yọ kò rí ní tóbi àwọn àgbàbú àwọn nínú rẹ̀ ní ìwà èébú kánú búyìn gbogbogbò kò bá ó pọ̀ gan bẹ́ẹ̀ sábà wo ní suratul Hujurat ọlọ́run bá sọ pé ẹ mọ̀ pèrè àyín ní orúkọ kóókọ orúkọ bú ọ̀tẹ́nìyàn òfẹ́kẹ́ máa pé ìnà jíjẹ tí ò bá mu wọlé ẹsẹ̀jẹ̀ sásù nínú ìwà tọ́lọ̀ ní amóhùnmí ká máa rin ìrìn òfófó òtẹlẹ̀múyẹ́ ká máa wá níyàn tí Yorùbá ń pè ní tọpinpin a máa tọpinpin ìsáàsù tí ó bá ti kú òní mosque ọ̀nà bẹ̀yẹn ló gbà wọ́n lẹ̀ ń ta kò ló níbẹ̀ yẹn mo fẹ́ lọ wò bóyá kò ló ló lọ mú èmi náà ń jà kéèsì ó ti jọ́ ọ̀nà bẹ̀yẹn ní sáta bá ti kú òun mosque tó ṣe wá àti sáà gbé kíra ọ̀nà rẹ̀ ló gbà lọ ẹ jẹ́ ká tẹ̀lé lọ wọ́n wá ń tọpinpin ẹ̀ ẹ̀já sùn sí ni o wọ́n ṣàǹṣọ títí títí títí ìgbà tí èṣù ó ràn wọ́n lọ́wọ́ ilé ibi tí wọ́n ti ń takò lóòrùn gan-an ní stars wọ̀ lọ níjọ́ tí wọ́n tọpinpin wọ́n wá lo stars lo ní 30 minutes kí stars tó a ò sọ fún yín tí àfá yìí náà mú kòló mo ṣẹ̀rẹ̀ ìsàn àwọn ni wọ́n kóra wọn ẹni tó sì lọ bẹ̀ẹ́ ó yóò lọ bá ẹni tó ń takò lóyìn tí wọ́n ti jẹ bá dé nítorí tó bá ti jẹ ọba ìwà bá ń ṣàlàyé tó lọ ṣàlàyé ẹ̀rí mọ̀ tó torí mà àìtọ́ pinpin tó tó bá lọ tọ́ pinpin èyí tó súnmọ́ náà ni wípé o lè tara ẹ̀ṣẹ̀ lọ àwọn àtọ̀ pinpin pọ̀ àtàwọn oríṣiríṣi ìwà àṣà tí tó jẹ́ kárátà yàtọ̀ fáwọn kan tá a ti mọ̀ ọlọ́run ràn wá lọ ó dàgbé kí n ra dáa tó ń bẹ̀ ìrànwọ́ tó ṣe ní ìyẹn ṣe Màláíkà kì í tọ́ wọ́n máa ń tọrọ àforíjì bẹ́ẹ̀ ṣùgbọ́n ta ni wọ́n ń tọrọ àforíjì fún ṣára wọn ni. Rárá, màláíkà máa ń tọrọ àforíjì ṣùgbọ́n rí tọrọ ẹ̀ fúnra wọn. Torí báwọn èyí ṣẹlọ́run láyà súnà lọ́hà mọ́ àmàrọ́hù wọ̀yá àìlúnà máa yọ mọ̀rọ̀ sọ́rọ̀tù tààrí àwọn màláíkà láyà súnà mọ́ àmàrọ́hù wọ́n kì í yapa àṣẹ tọ́lọ̀mbà pa wọ́n wọ̀yá àìlúnà máa yọ mọ̀rọ̀ ìtọ́lọ̀ mú fún ẹṣì gangan àwọn máa ń ṣe

àbáta àgbàrá ẹ̀sùn máa pé ó hmm. ní níjọ kan ó ní ìgbìyànjú àbúrò rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam ó ní àdébí òdè rẹ̀ tó kìí Àmọ́dé ó ti tèrí mọ̀ láíká jìbìrì níjọ náà náà mú. Ó ní Màyátà jìbìrì wọ́n ṣe àwọn ọdún ọdún náà láti mọ̀ ní àwọn òṣìṣẹ́ ìjọ sí ìgbẹ̀rẹ̀ ọ̀sìn. Ó rà lẹ́gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kájú owó owó ìgbẹ́ ó ní

ohun tó ń sọ ikẹ́ ìní àrídù ní kàmínà sórí wàgbọ́dà rọ̀sù olúwa musa díọ́ kúrò níbi abú àti kádàrà abú gbólóhùn yẹn nítumọ̀ ní pé yóò tọrọ àforíjì ńlẹ̀ so ìbéèrè àfá ìní pé sí àwọn máa ń tọrọ àforíjì tọrọ nítorí báwọn ìṣẹ̀ lọ́hùn ìtọ́lọ̀ bá sì ló ṣe gbàgbà ni wọ́n ṣe èyí tẹ́ sọ yìí sì ó ń bẹ lọ́hùn kúrò níbi aburú àti kádàrà abú mi kì í ṣe kó ń tọrọ pé ọlọ́run forí àwọn ẹ̀ṣẹ̀ mi forí rẹ̀ jì mí ní ìmọ̀ bóyá gbọ́ ọ̀rọ̀ mi ṣò kọ́lọ̀n kó ṣàánú wa ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ sọ náà ní ìsìn ní ìdáhùn rẹ̀ báyìí torí mi ò rántí nọ́ọ̀sù àdìsì yẹn bóyá ó lálàáfíà àbí kò lálàáfíà ọlọ́run bá yóò fún wa ní àforíjì rẹ̀ ọlọ́run fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ hádà wallahu ta'ala a'lam náà náà eh. Yes. Yes. àwọn tí wọ́n mú tí tí wọ́n mú àmú para yẹn mo ṣe kì ṣe ẹ̀ṣẹ̀ ni àwọn tó mú tí wọ́n pín sí méjì àwọn tó mú tí tí wọn ò máa mú para àwọn tí wọ́n mú tí tí wọ́n mú àmú para àwọn ẹmúlẹ̀wò àwọn méjèèjì ẹlẹ́ṣẹ̀ ni wọ́n lọ́dọ̀ torí pé ànábì wa Muhammad lẹ́yìn tọ́lọ́wọ́ bá sọ pé ká má mutí nínú Quran ànábì wa ṣàlàyé rẹ̀ wípé gbogbo tá a bá mu tó ń pààyàn tó lè mú ni ohun rírà tó yílà káyì padà tó ẹ pé amú púpọ̀ rẹ̀ ló fi ṣe bẹ́ẹ̀ ànábì ní kékeré rẹ̀ náà èèwọ̀ ní mùsùlùmí láti mú tó gbogbo nǹkan tá a bá mú púpọ̀ ẹ̀ ó yá mú ìgò mẹ́wàá ó wá ń pa wá bí ọtí téèyàn bá mu kékeré ẹ̀ náà ànábì ní ẹ̀ṣẹ̀ náà ìwọ ni àgbọ̀dọ̀ mu ẹlòmíràn ìrí akọ́ wà nínú omi ògì tó kan omi ògì tó kan ò bá mú mú mú kì í ṣe kí ni kì í pààyàn àpò omi kòkó tó ti bà tó ti fà mẹ́rin ìyẹn náà lè mú kékeré ṣùgbọ́n láì kó kòkó tí ò sí ìbà tí ò sí ìkan tí ò sí fàmí àlèmú ó máa ń dùn ìyẹn òkè ń pààyàn ṣùgbọ́n èyí tó ti fà yẹn tó ti tó ti bà yẹn ló máa ń pààyàn ìyẹn lọ sí àmì وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته